Go ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Glory be to God in highest. Dádì mọ́mì tó ń gbọ́ mi. Dádì mọ́mì listen to me. Jájọ sọ pé ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Let's say glory be to God in highest together. Á gbé ọ̀gá ìwọ mẹ́sàáyà. Á gbé ọ̀gá torí ìwọ ọlọ́ba. Ògo fún. tá a ti fẹ́ kó dádì àti mọ́mì tó ń gbọ́ mi lálẹ́ yìí. dádì and mọ́mì listen to me tonight. yóò dára fún ọ lórúkọ Jésù. be well with you in Jesus name. yá gbàdúrà ká tó máa lọ. let's pray before we go. ọba àwọn ọba gé ọ king of kings we greet alágbára lórí ayé àti ọ̀run. mighty one over the heaven and the earth. ayìn nítorí pé ìlọ ẹ̀ ò yí padà. praise you because you God that you change it now. ọlọ́run gbogbo àgbáyé. God of the universe. olú ẹgbẹ́ wa. accept our thanks Lord. èyí ni wákàtí ọ̀nà àbáyọ. this is solution hub. olú ẹ̀rọ ọ̀rọ̀ yín jáde lálẹ́ yìí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 gbogbo tí wọ́n ń gbìn sínú àgọ́ ara yìí. everything that has been planted in your body. gbogbo ọwọ́ tó gbé ogun sínú ẹ. every hand that plant back in your life. àtọwọ́ àti irúgbìn. both the hand and the seed. lórúkọ Jésù iná ẹ̀mí mímọ́ kó parun lálẹ́ Jesus name Holy Ghost fire destroy you tonight. mo sọ sínú ìṣẹ̀dá rẹ. I say to your creator. mo ní kó gba ìtúsílẹ̀ ńlá. I say you should be you receive a great deliverance. ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù. you saw in Jesus name. jésù olúwa wa. Jesus name alone. lord. kí la fi kí la fi rán mi sí ọ lálẹ́ what am I saying to you tonight. mo fẹ́ bá ọ pín lórí àkórí ọ̀rọ̀ tó sọ nípa fífa irúgbìn òkùnkùn tú. I want to share with you on the Topic that say uprooting the evil plantation. Fífa irúgbìn òkùnkùn tu. Uprooting evil plantation. Ó ta fẹ́ gbàdúrà lé lórí lálẹ́ That's what you want to pray on tonight. Má gbàgbé pé o wà lórí ọ̀nà àbáyọ lọ́wọ́lọ́wọ́. Don't forget that your solution happens bẹ́ẹ̀ dẹ̀ ni iṣẹ́ ọ̀nà àbáyọ la fi rán wa. and I'm sending work of solution. a dẹ̀ ti rán mi sí èèyàn kan lálẹ́. and I'm sent to someone tonight. ẹni tí irúgbìn òkùnkùn ń bẹ nínú ayé rẹ̀. one that have evil plantation in his life. torí pé àkókò tó láti fà á tu. because it is time to uproot it. nínú ìwé Matthew orí kẹtàlá. in the book of Matthew chapter thirteen. láti ẹsẹ̀ karùn-ún-lé-ní ogún sí ìkẹrìndínlọ́gbọ̀n. verse twenty-five to twenty-six. ibẹ̀ làwọn kọ́kọ́ kà ní àṣálẹ́. that's why we are going to read tonight. kí ni bíbélì wí? ṣùgbọ́n nígbà tí ènìyàn ń sùn. bíbélì pé nígbà tí ènìyàn sùn. ọ̀tá rẹ̀ wá. ọ̀tá rẹ̀ wá wá. ó fún èpò sínú àlìkámà <laughs> ó sì bá tirẹ̀ lọ. oh nígbà tí ènìyàn sùn. when man slept. ó ní ọ̀tá rẹ̀ wá. his enemy came. ó wá fún èpò sínú àlìkámà. and salt us among wheat. ó dẹ̀ bá tirẹ̀ lọ. and he went on his way. Uh -huh ṣùgbọ́n uh-huh. nígbà tí èéú rẹ̀ sọ jáde uh-huh. tí ó so èso uh-huh. nígbà náà ni èpò búburú fi ara hàn pẹ̀lú. ooo oh, bẹ́ẹ̀ dẹ̀ ni èpò búburú fara hàn pẹ̀lú. and this evil town shows. nígbà tí ènìyàn sùn. when man slept. ọ̀tá rẹ̀ wá wá. his enemy came. ó wá fún èpò sínú àlìkámà. and he saw tares in the wind. ó dẹ̀ wá bá tirẹ̀ lọ. and he went on his way. mo fi ayé ènìyàn. I compare man's life. Pẹ̀lú arákùnrin tí ó ní irúgbìn. With the owner. Tó ní àjàrà yìí. With the owner of this vineyard. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo fi òkòkò wé ọ̀tá tó wá. I, I compare even with the enemy that came. Èpò tí ó fún sínú àlìkámà ní irúgbìn tí mò sọ nípa rẹ̀. The task that was sown in the wheat is the seed I'm talking about. Ni mò sọ gẹ́gẹ́ bí irúgbìn òkùnkùn ní àṣálẹ̀. It's what I'm saying talking about evil plantation tonight. Ayé rẹ̀ dáa púpọ̀. Your life is so good. Olúwa ti ràn ọ́ lọ́wọ́ o. And the Lord has helped you. Ní ìjìnjẹ ayé rẹ̀. Right from your bed. Bẹ́ẹ̀dẹ̀ ni o ní okun àti agbára. And you have power strength. Olúwa ti ràn ọ́ lọ́wọ́ o. The Lord has helped you. Bẹ́ẹ̀dẹ̀ ni iṣẹ́ rẹ̀ dára. And your work is so good. Olúwa ti ràn ọ́ lọ́wọ́ o. The Lord has helped you. Ohun gbogbo tó o ní ní ìpìlẹ̀ rẹ̀. Everything that you have in your foundation. Bẹ́ẹ̀dẹ̀ ló dára púpọ̀. And it was so good. Ṣùgbọ́n lójijì. But suddenly. Ohun gbogbo yí padà. Everything just turned down. Bẹ́ẹ̀dẹ̀ lórí gbé ohun kankan b bẹ̀rẹ̀ sí ní farahàn. and you see that something started to manifest. èyí tí ò yẹ kó farahàn. we supposed not to show àwọn àwọn irúgbìn kan wà. there are some seeds. tí ó ń farahàn nínú ayé ni. that shows in man's life. irúgbìn ogun. the seed of battle. irúgbìn ẹ̀sán. the seed of sickness. àwọn irúgbìn wàhálà. the seed of problem. irúgbìn ìpọ́njú. the seed of affliction. irúgbìn ìdààmú. the seed of toiling. irúgbìn òṣì. the seed of poverty. irúgbìn àìní. the seed of lack. bẹ́ẹ̀ dẹ̀ ló pọ̀ jàǹtìrẹrẹ. and there are so many. tí ọ̀tá ti fún sínú ayé ọ̀pọ̀lọpọ̀. na enemy have sown to many's life. ju tí o lè máa rò lọ. even more than what you can think. mo fẹ́ kó o mọ̀ pé irúgbìn kan wà tí òkòkò máa ń fún. I want you to know that there is a kind of See that enemy normally so. ọmọ ọlọ́run ní irúgbìn tiẹ̀ náà o. the child of God also have his own seed. ṣùgbọ́n mo fẹ́ kọ́ mọ̀ pé sátani náà ní irúgbìn tiẹ̀. but I want you to know that Satan also have his own seed. torí mo rí ìkà nínú bíbélì mi. because I read it in my Bible. bíbélì jẹ́ kó yé mi wípé. Bible made me to understand that. àwọn tó ń fomi jẹ́ fúrúgbìn. that those that they sow with tears. wọ́n fi ayọ̀ ká. they will reap it with joy. ìyẹn ni àwọn ọmọ they are the children of God. tí wọ́n ní irúgbìn tiwọn. that they have their own seed. wọ́n dẹ̀ ni mo ti ń fún. and they know how they sow it. oríṣiríṣi dẹ̀ ni irúgbìn yìí jẹ́. and and deceive so many. bí wọ́n ti ní tiwọn. as they have their own. bẹ́ẹ̀ náà lòkòkò ní tiẹ̀. people also have their own. mo fẹ́ kó mọ̀ pé ní ojú àti ìdàkejì ni ayé ní. I want you to know that this half this life has the original and the counterfeit. ó ní ojú àti ìdàkẹ́ word and opposite. it have word and opposite. bẹ́ẹ̀ dẹ̀ ni mo fẹ́ kó o mọ̀ pé. I want you to know. tí òkùnkùn yẹn àwọn náà ní irúgbìn tiwọn. that that of darkness they have theirs also. irúgbìn wo ni ọ̀tá fún sáyé. which kind seed that the world has sown in your life. Sátánì ní irúgbìn tiẹ̀. Satan have his own seed. èyí tó ti fi rán àwọn eh, àwọn aṣojú rẹ̀. which he have sent his agents. àwọn bí oṣó like witchcraft. àwọn bí àjẹ́. like witches. àwọn bí babaláwo òkùnkùn. like herbalists àwọn bíi kà wòlíì. like wicked prophets. àwọn bíi kà àfà. like wicked priests. àwọn bíi kà babaláwo. like wicked herbalists. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún wọn. those that they are working for them. tí wọ́n ń fún irúgbìn tiwọn. that they are sowing their own seeds. nínú ọgbẹ́ ni wọ́n ti fún irúgbìn wọn sí ayé rẹ. in which part have they sowed their seed into your life. ọgbẹ́ wo lọ́ọ́ rí i pé lọ́ọ́ ní ìrírí pé irúgbìn kan ó wù nínú ayé rẹ. in which way that you have been observing that there is a kind of seed that is coming out oh, in your oh, life. ó nígbà tí ọmọ ènìyàn sùn. when man slept. ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà tó sùn. many when they slept. wọ́n ti fún irúgbìn sí ayé rẹ̀. they have sown seed in their life. wọ́n ti fún ní ọ̀nà oríṣiríṣi. they have given him many ways. tí mi ò fẹ́ máa mẹ́nu bá. that I cannot be mentioning. wọ́n ti fún láti inú ìbálòpọ̀. they have sown it through sexual intercourse. wọ́n ti fún láti inú oúnjẹ ojú oorun. they have sown it through food in the dream. wọ́n kàn déédéé rí i pé ibì kan náà déédéé àìsàn kan náà kàn déédéé ń jẹ jáde nínú ayé wọn. they will just suddenly see that there is a sickness that came out from their life. wọ́n kàn déédéé rí i pé wàhálà kan jẹ jáde nínú àgọ́ ara wọn. and suddenly they will observe that there is a problem in their life life. ọkàn dédé ni pé ogun kan farahàn nínú ayé wọn. they see that battle just appear suddenly in their life. ọkàn dédé ni pé ó farahàn nínú iṣẹ́ wọn. they see it appears in their work. ọ̀pọ̀lọpọ̀ ayé ló dára. Many life are so good. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tá ọwọ́ òkùnkùn ó ti fún irúgbìn sínú ayé But the hand of enemy the hand of wicked one has saw a evil seed in their life. Wọ́n dẹ̀ ti da wàhálà àti ogun sínú ayé náà. And they have poured problem and, and battle into their life. kí ni ọ̀tá gbìn sáyé rẹ tó ń wù lọ́wọ́lọ́wọ́. what is it that enemy has saw in your life that is germinating. kí ni wọ́n gbìn sínú iṣẹ́ rẹ tó ń wù lọ́wọ́lọ́wọ́. what did they saw in your work that is germinating. kí ni wọ́n gbìn sínú ilé rẹ tó ń wù lọ́wọ́lọ́wọ́. what did they saw in your house that is germinating. mi ò ní àkókò lọ́wọ́. I don't have much time tonight. ohun tá a ní náà ni pé ká fa irúgbìn ọ̀tá tu. what we need is to remove this evil plantation. bíi wọ́n bá ní agbára láti fún irúgbèsè ayé if they have power to sow seed into your life. wọ́n ti ní agbára láti fún sínú ilé ọmọ ẹlòmíì. they have the power to sow this seed into some womb. kàkà kí inú ilé ọmọ yẹn kó gbé ọmọ dání bẹ́ẹ̀ ló gbé nǹkan tá ń pè ní fibroid dání. instead of this womb to carry child it hold fibroid. mo ti ní àwọn ìrírí ìbápàdé nípa fibroid dáadáa. i have seen many experience about fibroid. èyí tí yorùbá ń pè ní ìjú. in which yorùbá call fibroid. ìjú yìí ó ti mo ti ní àwọn tí wọ́n ní dáadáa. I have so many people that they have this fibroid. tí wọ́n ní wọn ò lè bímọ. and they say they can never give. tí olúwa jẹ́ ti fún lọ́mọ. that the Lord has given them child. mo fẹ́ kó mọ̀ pé ìjú irúgbìn òkùnkùn ni ní àti ọwọ́ ọ̀tá. I want you to know that fibroid is evil plantation from the hand of the enemy. bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá ni máa ń fún. and it is hemming that sow he. ọ̀pọ̀ iṣẹ́ oúnjẹ ojú Many works of food in the dream normally occur as a fibroid. Mo ti bá àwọn dókítà pàdé gbọ́n tí a ní ká lọ béèrè kí bó ni growth tí wọ́n sọ tó ń pè fibroid bó ló ṣe wá kí ló ń fà á gan-an. I've I've had experience with so many doctors that we want to know how this fibroid develop. Mo ní àwọn tí wọ́n jẹ́ pé orí rẹ̀ ni wọ́n kẹlẹ̀ specialize. I have some that they specialize on it. Mo fẹ́ kó mọ̀ pé ọ̀pọ̀ rẹ̀ iṣẹ́ ọwọ́ ọ̀tá ni o. I want you to know that many of it is the work of devil. Ó gbà ó gbà yẹn kì í ṣe ìṣòro tèmi. You accept or you deny it's not my problem. Ṣùgbọ́n tó jẹ́ ti tèmi tí mo fẹ́ kó mọ̀ lálẹ́ nípa fẹ́ fa irúgbẹ́ òkòkò tu. But my own is that I want you to know that I want to uproot the evil plantation. Kí ni ó dédé ń hù jáde níbi ẹsẹ̀ rẹ̀? What suddenly come out from your leg. ǹjẹ́ o lè mọ̀ pé o lè já láti inú irúgbìn? do you know that it might be from the same? ǹjẹ́ o lè mọ̀ pé tó dédé wù jáde láti inú ikùn rẹ do you know that that thing that somebody normally come out from your womb. ǹjẹ́ jẹ́ láti inú irúgbìn. it might be from seed. ǹjẹ́ ọmọ pé tó ní déhùn jáde níbi orí rẹ. that thing that suddenly grew up in your head. ǹjẹ́ ọmọ pé láti irúgbìn òkùnkùn ni. you know that it might be even from the evil darkness. ọ̀pọ̀lọpọ̀ ló ń la ló ń la wọ́n tán ń pè ní iṣẹ́ abẹ olóyìnbó kọjá lónìí tí wọ́n lọ ń wá irúgbìn ṣùgbọ́n wọn ò rí tán ń jẹ́ irúgbìn inú àgọ́ many pass through operation to seek about the seed but they did not find anything seed in their life. ó jẹ́ ti láwọn tí wọ́n lọ ṣe àyẹ̀wò dáadáa tí wọ́n ya oríṣiríṣi àyẹ̀wò fún wọn tí wọ́n láwọn ò rí nǹkan kan ṣùgbọ́n irúgbìn bẹ́ẹ̀ lágọ̀ I have seen many that they went for check up the end then x-ray that they did not even find any seed in them and there is seed in their life. kí ni kiri nínú àgọ́ ara rẹ? what is working in your body? a rìn kiri a máa rìn kiri. it will be working all over your body. kò dẹ̀ rí bẹ́ẹ̀ ní ìgbà kan. and it was not so some ago. kí ní rìn nínú àgọ́ ara. what is it that is working in your irúgbìn body. irúgbìn wo ní rìn kiri. what kind of seed is working in your body. mo fẹ́ kó o mọ̀ pé ọ̀pọ̀ irúgbìn òkùnkùn ló ní etí tí wọ́n fi ń gbọ́rọ̀. I want you to know that many evil plantation have here that they hear. nígbà míì tí a bá pàṣẹ fún wọn nínú àkókò ìtúsílẹ̀ wọn á jáde. sometimes in the hour of deliverance that we command them they will come out. a ti rí àwọn tí wọ́n pọ̀ aláǹtakùn tí wọ́n pọ̀ oríṣiríṣi. we have seen so many that they vomit spider web and so many things. bẹ́ẹ̀ dẹ̀ nínú àgọ́ ara wọn náà ni wọ́n fi pamọ́ sí. and they hide it in their body. oh kí ni wọ́n fi pamọ́ sínú àgọ́ ara rẹ̀. what is it that they have hidden in your body. irúgbìn wo náà ni kó máa pa ọ́ díẹ̀ díẹ̀. which seed that they say should be killing you gradually. mo fẹ́ kó o mọ àṣírí kan nípa irúgbìn òkùnkùn. I want you to know a secret about evil seed. lẹ́yìn ọdún mẹ́wàá tí wọ́n fún sínú àgọ́ ara rẹ̀ ó lè má ti wù jáde. after ten years I destroy it it might not germinate. ọ̀pọ̀lọpọ̀ ni irúgbìn tí wọ́n fi pa ẹlòmíì tó fẹ́ fi gé ẹ̀mí rẹ̀ kúrú tó ti fi síbẹ̀ tí ó de ọjọ́ iwájú rẹ̀ dé. many dey see that they want to kill him they have kept it in their life in, in his life. tí wọ́n ti fi sí inú ayé rẹ̀ dé ọjọ́ iwájú rẹ̀. that they have kept it in his life for his future. gbogbo irúgbìn tó ta fi pamọ́ sáyé rẹ̀. every seed that the world has hidden in your life. tí wọ́n ń retí ọjọ́ ìfarahàn rẹ̀. that they are expecting the day of manifestation. lórúkọ Jésù ọ̀run á dáná sun. Jesus name even will set fire on it. wọ́n máa fi sí inú iṣẹ́ ènìyàn. They used to sow it in man's work. Wọ́n máa fi sí inú kò síbi tí wọ́n lè fi sí. There is nowhere that they cannot eat it. Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n máa fi ṣiṣẹ́ àìsàn. And they use it for sickness. Wọ́n máa fi ṣiṣẹ́ ìjákulẹ̀. They use it for disappointment. Wọ́n máa fi ṣiṣẹ́ àìní. They use it for poverty. Oríṣiríṣi ìṣòro náà lè fi ṣe. They can use it for many problems. Oh, ní alẹ́ yìí náà ni. Nine. Irúgbìn òkùnkùn yẹn á jáde lára yẹn. Nine evil seed will come out from your life. Wọ́n àkókò tí wọ́n máa ń lò. They have the time that they use it. Wọ́n lè lò lóru. They can use it in the midnight. Wọ́n lè lò lọ́sàn They can use it in the day. Wọ́n lè lò lójú oorun. They can use it in your dream. Wọ́n lè lò lójú ayé. They can use it physically. Wọ́n lè fi sínú oúnjẹ rẹ. They can put it in your food. Wọ́n lè fún ọjà lójú oorun. They can give it in your dream. Wọ́n lè fi ṣáájú ara bọ́ọ̀lù pọ̀. They can put it in your body and access with it. Wọ́n dẹ̀ lè fi bọ́ọ̀lù pọ̀ lójú àlá. And they can use it as it Kódà wọ́n lè fẹ́ sínú afẹ́fẹ́ fún ọ. They can even blow it in the wind for you. Wọ́n lè pè é sínú àgọ́ ara rẹ. They can call it in your body. Gbogbo ọ̀nà tó gbà wọnú ayé rẹ. Everywhere that that it come into your life. iná gbé jáde lálẹ́ yìí. fire push it out tonight. àfi kí irúgbìn yẹn kọ́ lu àwọn fàtú. unless the blood uproot these seeds mo ní àfi kí irúgbìn yẹn olúwa kó fà á tú. except the Lord uproot this seed. kò sì sẹ́ni tí ò lè gbé. and there is no one that cannot sow it. wọ́n ní nígbà tí ọmọ ènìyàn. they said when man slept. ọ̀tá rẹ̀ wá. his enemy came. ó dẹ̀ wá fún èpò sínú àlìkámọ̀. and so task in his mo ní ìròyìn ayọ̀ fún ọlálẹ́ yìí. I have good news for you tonight. kátó wọnú àdúrà. before we go into prayer. ọ̀tá rẹ ló fún sínú ayé rẹ ni. it is your enemy that saw it in your life. ọ̀rẹ́ tó ọ̀tá tó ń pè lọ́rẹ́ yẹn ni. the enemy that you are calling friend. mọ̀lẹ́bí your relative that sow it in your life. tonight iṣẹ́ wọn dòkú nínú ayé rẹ. their work will come to an end in your life. mo kiri kanu bíbélì. I read it in my Bible. tó bá ka bíbélì yẹn síwájú. if you read the Bible. bíbélì jẹ́ kó yé wa. Bible made us to understand. pé kí wọ́n jọ máa dàgbà papọ̀. that they should grow up together. pé kí wọ́n jọ máa dàgbà papọ̀. that they should grow up together. bẹ́ẹ̀ àkókò mọ̀ tá a fa irúgbìn náà tu. that there is a time that we are going to uproot that seed. ẹ ti ẹ̀ jẹ́ ká ka bíbélì gan. let's read Bible. ẹ jẹ́ ká ìwé Matthew let's read the book of Matthew. orí kọkànlélógún. chapter twenty-one. ẹsẹ̀ kejìlá rẹ̀. verse twelve. kí ni bíbélì wí jésù sì wọ inú tẹ́ḿpìlì ọlọ́run lọ. jésù sì wọ inú tẹ́ḿpìlì ọlọ́run lọ. ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà. ó lé àwọn ẹni tí ń tà. àti àwọn tí ń rà. àtàwọn tí ń rà. ní tẹ́ḿpìlì jáde. ó lé wọn jáde. ó sì yí tábìlì àwọn onípàṣípàrọ̀ wọn dànù. ó yí wọn dànù. àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé. gbogbo tí ń tà tí ń rà nínú àgọ́ ara rẹ̀. lolúwa ó lé jáde lálẹ́ yìí. bíbélì jọ yé mi. pé jésù wọ tẹ́ḿpìlì. ǹjẹ́ o mọ̀ pé a ti fi àgọ́ ara rẹ̀ wé tẹ́ḿpìlì ọlọ́run. do you know that that your body has been compared as the temple Bíbélì of God. Bíbélì pé àgọ́ ara yín jẹ́ bílì Ọlọ́run ni. Bible say your body is temple of God. Ó tilẹ̀ wá sọ ní ibì kan. He even said it somewhere. Ó ní ohun gbogbo tó bá lọ pa tẹ́ḿpìlì run là ó parun. Everything that say we destroy the temple shall be destroyed. Ó mọ̀ pé irúgbìn yẹn láti parun ni. You know that seed is to destroy you. Bẹ́ẹ̀ ló Olúwa ṣetán láti parun. And the Lord is ready to destroy you. Tó ló ti wà nínú tẹ́ḿpìlì rẹ. Because it has been in your temple. Èyí ti ṣe àgọ́ ara rẹ yẹn. Which is your body. Èyí ti ṣe tẹ́ḿpìlì Ọlọ́run. Which is the temple of God. Ó ti wà níbẹ̀. He is there. A dẹ̀ nílò láti parun. And we need to destroy it nínú ìwé mátí orí kẹta. in the book of matthew chapter three. ẹsẹ̀ ìkẹwàá rẹ̀. verse ten. bíbélì jẹ́ oyé mi. bible make me to understand. wípé a ti fi àáké lé gbòǹgbò igi náà. that axe has been put on the root of that tree. ẹ jẹ́ ẹ jẹ́ ká kẹsẹ̀ kẹwàá yẹn. let's read verse ten. mátí orí kẹta àti nísinsìnyí pẹ̀lú. nísinsìnyí pẹ̀lú. a ti fi àáké lé gbòǹgbò igi náà. a ti fi àáké lé gbòǹgbò igi náà. nítorí náà gbogbo igi tí kò bá so èso rere a ó ké lulẹ̀ a ó sì wọ́ọ̀dù sí inú iná. gbogbo irúgbìn yẹn èròjà nù náà ni all those seeds they are the instruments of the fire. ọ ní pé ọkùnrin yẹn náà ní pé jẹ́ kí wọ́n dàgbà pé àwọn padà àwọn gé wọn kúrò àwọn fà wọn tu àwọn dẹ̀ dáná sun wọn. see that man said that they should grow up that later they will put it and they will burn it. bíbélì náà tún sọ mí pé àwọn gé wọn àwọn dẹ̀ tó dáná sun. bible said that we will cut them and set fire on it. o nílò láti dáná sun. you need to burn it. mo wá ka ìwé johannu kínní. I read in the book of first John. orí kẹta chapter three. ipa tó kányìn rẹ̀. that is the, the second part. ó ní ìdí ni ìtàmọ́ ọlọ́run ṣe fa. why the son of God appeared. láti pa iṣẹ́ èṣù to destroy the work of the gbogbo irúgbìn yẹn ṣe èṣù ni. all those things are the work of the devil. jésù ló ní agbára láti pa àrùn ayé rẹ̀. that have the power to destroy ìdí ni tó gbúdọ̀ gba jésù ṣe ní olúwa tó lùgbàlà rẹ̀. this is the reason why you must accept Jesus ẹni tó lágbára láti pa iṣẹ́ èṣù the one that have power to destroy the work of the devil. ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn o. that is the first step. láti fa irúgbìn to uproot uproot the evil you need to give your life to Christ láti máa ṣàkóso rẹ̀. to be controlling your life. nígbà tó bá wọnú àgọ́ ara rẹ̀. when he entered to your body. bó ti wọ tẹ́ḿpìlì náà. as he entered to that temple. a wá fa gbogbo irúgbìn yẹn tú. and he will put all those. a wá lé wọn jáde. and he will chase them out. a wá dáná sun wọn. and he will burn them. bẹ́ẹ̀ ni that is it that is it. dé ipa kejì. and the second part. ó ní pé láti gbàdúrà láti fàtu. and is to pray and to uproot. o ní láti fàtu. you need to uproot. ó gbogbo irúgbìn òkòkò. every evil plantation. nínú àgọ́ ara rẹ. in your body system. wàá fàtu. you will uproot it. wàá gbàdúrà. you will pray. wàá porúkọ Jésù. you will call the name of Jesus. pé kó lu àkó fàtu. that the Lord should uproot it. ìgbésẹ̀ kẹta. the third step. wàá wá dáná sun wọn. and you will burn it. kí wọ́n má bàa padà wá mọ́. so that they will not come back. ìgbésẹ̀ kẹrin ẹ̀rin. the fourth step. wàá wá pè ẹ̀mí mímọ́ sínú ayé rẹ. call holy ghost into your life. gbogbo ibi tí irúgbìn yẹn ti jáde. all where the cedars come from. jẹ́ ọlọ́run ó gbabẹ̀. let God take over Only the place. orí tí àwọn ẹ̀mí yẹn bá rìn lọ. because if those spirits they went out. bí ìwé Matthew orí kejìlá ti as the book of Matthew chapter twelve. tí wọn ò bá níbi tí wọ́n dúró sí. and they did not see anywhere to stay. wọ́n tún wá padà wá. they will come back. ọ̀pọ̀lọpọ̀ ló ti bọ́ lọ́wọ́ irúgbìn òkùnkùn tipẹ́. many have been delivered from the evil seed. àìsàn tó wà nù ayé wọn ti jáde. the sickness in their life has gone. ṣùgbọ́n wọn ò gbé ìgbé ayé wa mímọ́. but they did not leave the boldness life. bẹ́ẹ̀ dẹ̀ ni àìsàn yẹn tó padà wá. and the sickness came back. mo rọ̀ ọ́ pé kó fi jésù kó fi àyè gba jésù nínú ayé rẹ. I urge you to accept Jesus in your life. yóò dẹ̀ dára fún bó ti ṣe bẹ́ẹ̀. and shall be well with you as you are doing this. yà wọnú àdúrà. let's go into prayer. jẹ́ kí màmá tó ń ṣàìsàn yẹn múra o. let that mother pray very well. jẹ́ kí bọ̀dá àti àǹtí yẹn múra o. brother and sister let them be prepared very well. wàá kígbe orúkọ Jésù. you call the name of Jesus. wàá pariwo. you will shout. gbogbo irúgbìn òkùnkùn nínú ayé mi. every evil plantation in my life. jáde ní orúkọ Jésù. Tí gbòǹgbò With your roots. Tí gbòǹgbò With roots. Ó yá jáde. Come out. Torí àdúrà yìí. See this prayer. Àdúrà ìtúsílẹ̀ ni. This prayer of deliverance. Wàá pariwo ni. You will shout. Wàá gbé ọwọ́ lé ibẹ̀. You will place your hand on it. Tó bá ṣe é ṣe. If it is possible. Gbogbo irúgbìn òkùnkùn náà ayé mi. Every evil plantation in my life. Ó yá jáde. Come out. Gbogbo irúgbìn ayé nínú ayé mi. Every evil plantation in my life. Gbogbo irúgbìn ọ̀tá nínú ayé mi. Every evil of anything in my life. Gbogbo irúgbìn ìkà nínú ayé mi. Every every evil plantation in my life. ó yá jáde lórúkọ Jésù. poverty in Jesus name. ní gbogbo irúgbìn òkùnkùn nínú ayé mi. every evil seed in my life. gbogbo irúgbìn ayé nínú ẹ̀yà ara mi. every seed of evil in my life. gbogbo irúgbìn ayé nínú iṣẹ́ mi. every evil seed in my work. gbogbo irúgbìn ayé nínú ilé mi. every evil seed in my house. gbogbo irúgbìn ayé nínú ọmọ mi. every evil seed in my child. gbogbo irúgbìn ayé nínú àgọ́ ara mi. every evil seed in my body. ó yá jáde. come out. jáde. come out. jáde. come out. jáde. come out. jáde. come out pariwo orúkọ Jésù dáadáa. call the name of Jesus very well. wà á kígbe. gbogbo ẹrù ayé lára mi. every evil load in my body. ó yá lánàá ní orúkọ Jésù. ó yá lánàá ní orúkọ Jésù. wà á kígbe orúkọ Jésù dáadáa. gbogbo ọfà ẹ̀jẹ̀ ríru. every arrow of hypertension. blood pressure. blood pressure. gbogbo ọfà ẹ̀jẹ̀ ríru. every arrow of blood pressure. gbogbo ọ̀fọ̀ hypertension gbogbo ọ̀fọ̀ hypertension. every arrow of hypertension. gbogbo gbogbo ọ̀fọ̀ rọpárọsẹ̀. every arrow of stroke fi ayé mi lẹ̀ lóru yìí. leave my life tonight. fi ayé mi lẹ̀ lóru yìí. leave my life tonight. gbogbo ọ̀fà. every arrow. gbogbo irúgbìn. every sin. gbogbo irúgbìn àìsàn. every seed of sickness. nínú àgọ́ ara mi. in my body system. ó yá jáde. come out. ó yá jáde. come out. ó yá jáde. come out. ó yá jáde. come out. ìwọ kòkòrò tí ń ba ẹ̀jẹ̀ mi jẹ́. you this. See that is destroying my blood. Kí ló ń dúró ṣe? What are you waiting for? Ó yá lana. Catch fire. Gbogbo kòkòrò tí ń ba ẹ̀jẹ̀ mi jẹ́. You inside that is destroying my blood. Ó kí ló ń dúró ṣe nínú àgọ́ ara mi? What are you still doing in oh, my blood? Ó yá lana lórúkọ Jésù. Catch fire in Jesus. Ó oh, yá lana lórúkọ Jésù. Catch fire in Jesus. Wàá máa pariwo. You will shout. Gbogbo irúgbìn kánsà. Every seed of cancer. Gbogbo irúgbìn jẹjẹrẹ. Every seed of cancer. Gbogbo irúgbìn gbìn àìsàn káìsàn. every evil sin. nínú orí mi. in my head. nínú ẹsẹ̀ mi. in my life. ó yá jáde. come out. ó yá jáde. come out. ó yá jáde. come out. ní orúkọ Jésù. in the name of Jesus. wàá pariwo dáadáa. you shout very well. ìwọ irúgbìn ìpọ́njú. you seed of affliction. nínú ayé mi. in my life. ó yá lànà. catch fire. ó yá lànà. catch fire. ó yá lànà. catch fire. gbogbo irúgbìn ìpọ́njú. every seed of. nínú ayé mi in ó yà lànà wàá kígbe orúkọ Jésù gbogbo orígbìn ìjákulẹ̀ nínú ayé mi ó yà lànà ó yà lànà ó yà lànà mò ń sọ nípa irúgbìn mò ń sọ nípa irúgbìn wàá kọ orúkọ Jésù dáadáa ìwọ àgọ́ ara mi o kọ ìbọ̀dẹ̀ òru ní orúkọ Jésù ìwọ àgọ́ ara mi kọ ìbọ̀dẹ̀ òru ní orúkọ Jésù jésù wà á pariwo orúkọ jésù lójú orúgbìn táyé fún sínú àgọ́ ara mi lójú oorun lójú àlá mi iná gbé jáde lónìí iná gbé jáde lónìí iná gbé jáde lónìí wà á máa pariwo orúkọ jésù olúwa oh, rán iná pàdé ogun ayé lára mi lálẹ́ yìí to make the battle in my life. Olúwa iná pàdé ogun ayé lára mi lóru. Send your fire to make the battle in my life tonight. Ní orúkọ Jésù Kristi. Àwọn àdúrà yẹn mo fẹ́ kó gbà dáadáa. I want you to pray the prayer very well. Kì í ṣe kókó àdúrà tó pọ̀. It's not the prayer is not much. wàá tẹnu mọ́. But you will continue to pray on it. Wàá tẹnu mọ́. You will continue on it. Olùgbé ọ̀kọ̀ọ̀kan. Every evil sin. Nínú ilé ọmọ mi. In my womb. Ó yá jáde. Come out. Ó yá jáde. Come out. Jáde. Come out. Jáde. Come out. Jáde. Come Out. Jáde. Out. Jáde. Out bí wàá ti máa gbà á nìyẹn. that's how you are going to pray. jẹ́ n sọ fún ọ. let me tell you. bí wòlíì mo wí. I say as a prophet. gbogbo irúgbìn kí irúgbìn. every evil sin. tí ọ̀tá fún sínú ayé rẹ. that the enemy has sown in your life. mo ní lónìí á jáde. say we come out tonight. jẹ́ n sọ kankan fún ọ let me tell you one thing. ọmọbìnrin kan. was a lady. ló wá sí ọ̀dọ̀ mi lọ́jọ́ kan. came to me one day. tó bá ti ka owó rẹ̀. if she count her money. tó bá ti ka owó. once she count money like. bẹ́ẹ̀ dẹ̀ ni owó yẹn á dín. and the money will disappear. ó ti sọ di gbèsè. it has make her to be a debtor. ó ti sọ di ní gbèsè. it has turned her to be a debtor. ó rò bẹ́yẹn ló máa mú owó yẹn. she thought it's somebody that normally no, should be money. ibi títí ṣiṣẹ́ ó ti jẹ gbèsè. where she is working she has become a debtor. ó ń dẹ̀ ní ń bẹ̀. and she is their cashier. ó di ọjọ́ kan. one day. ó wá di owó yẹn mọ́ra. and she hold the money. kò wá gbé owó yẹn lẹ̀. she did not leave the money. títí tó fi sùn. till she slept. títí di ọjọ́ and the second day. before the next day money means. wọ́n tún ti mú owó yẹn. and they have taken out of the money. ló bá wá bá mi. and she came to me. mo bá ní ó da ìyẹn ṣe kì í ṣe ìṣòro. I said this one is not a problem. mo ní kó gbé ọwọ́ rẹ̀ wá. I said she bring her hand. olúwa ní kí n anoint ọwọ́ rẹ̀. the Lord said she anoint her hand. mo fi òróró sọ́wọ́ rẹ̀. and I put oil on her hand. mo fi anointing rẹ̀ sọ́wọ́ rẹ̀. I anoint her hand with anointing. mo ní kó máa ra ọwọ́ yẹn papọ̀. I said she should rub the hand. bẹ́ẹ̀ dẹ̀ ni ń gbàdúrà fún. and I was praying for her. bí mo ti ń gbàdúrà fún. as I was praying for her. mo ní kó máa ra ọwọ́ yẹn papọ̀. I said she should be rubbing the hand together. nígbà tá a máa lajú. when we open our eyes. gbogbo irúgbìn dúdúdúdúdúdú ló jáde sí ọwọ́ rẹ̀. there are some black seed that came into her hand. bí ẹ̀fọ́ tí wọ́n máa ń fún as a vegetable. bí ewédú tí wọ́n máa ń fún yẹn. as the seed of vegetable. bẹ́ẹ̀ ló dúdú tó jáde sọ́wọ́ rẹ̀. and it was black in her hand. ó sáré dìdó píjọ dáàdi ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀. she suddenly rose up and said that is see see. ó pọ̀ ní ọwọ́ rẹ̀. it's very many. mo ní irúgbìn tá a fi ṣọlọ́wọ́ nìyẹn. I said that is the seed that they sow in your hand. n tó jẹ́ kí owó máa sọnù nìyẹn. that is one make money to be missing your hand. mo ní kó gbọ́n lẹ̀. I said she should. àbá ó bá gbọ́n mo ní kó lọ dáná sun. ìjọ yẹn lówó ti sọnù mọ́ lọ́wọ́ ẹ̀. mi ò mọ irúgbìn táyé fún sẹ́ àgbára ẹ̀. I don't know the seed that they have sown in your body. ló gbé every seed of death. gbogbo irúgbìn ikú. every seed of death. gbogbo irúgbìn àrùn. every seed of sickness. gbogbo irúgbìn wàhálà àti ìdààmú. every seed of problem. gbogbo irúgbìn ìkánjú. every seed of affliction. tí wọ́n ọ̀tá fún sínú àgọ́ ara rẹ. that they are sown in your life. lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. in the name of the Lord God of hosts. mo pa á I mo ní kó laná ní àṣálẹ́ yìí. I say to catch fire tonight. òkùnkùn yẹn. the evil sin. mo ní kó jóná. burn tonight. láti wákàtí lọ. from di aṣẹ́gun. you are a conqueror. gbogbo irúgbìn ẹ̀sán yẹn. every sickness mo ní kó jóná nínú agbára. and so you bí ọwọ́ lébi tó ń dùn ọ́. place your hand on where you. olúwa ni pàṣẹ ọ. the Lord said I should ní ndá holy scar leader. bí ọwọ́ lébi tí irúgbìn yẹn wà. place your hand on where that seed mo pa ọ́ lọ́sẹ̀ lórúkọ olúwa. I decree the name of the Lord. irúgbìn táyé pamọ́ sí ọ lára. the evil sin that the world has kept in your body. ayé rẹ lógun. that is fighting you. irúgbìn tí ọ̀tá pamọ́ sí ọ see that the one kept in you. tí ń jẹ ìṣẹ̀dá rẹ lógun. that is battling with your creator. èyí tó ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ. the one in your blood. èyí tó ń bẹ nínú iṣan rẹ. one in your vein. èyí tó ń bẹ nínú ẹ̀dọ̀ rẹ. one in your liver. liver. èyí tó ń bẹ nínú ọkàn rẹ. one in your heart. èyí tó ń bẹ nínú kídìnrín rẹ. the one that is in your kidney. èyí tó ń bẹ ní inú ìfun rẹ. the one in your liver. èyí tó ń bẹ ní ojú ara rẹ. the one in your body. èyí tó ń bẹ nínú ọpọlọ rẹ. the one in your brain. èyí tó ń bẹ nínú orí rẹ. one that is your head. èyí tó ń bẹ nínú ojú rẹ. one that is your heart. èyí tó ń bẹ nínú ẹsẹ̀ rẹ. one in your leg. mi ò fẹ́ mọ ibi tó wà. I don't know what to say. mo rán ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀. I said the one that is your head. mo rán orúkọ tó ju orúkọ. I said the name that ní orúkọ jésù kristi sáàtì tọ́lá ti kọ́ wípé ẹ̀yin àjèjì tẹ́ ẹ bá ti ń gbóhùn mi ẹ sì máa fi ẹ̀tàn tẹ orí yín ba ó ní àyà yóò pa àlejò ó ní wọ́n sì fi ìbẹ̀rù ọjọ́ sá jáde láti bí kọ́lọ́fín wọn bíbélì wípé nínú ìwé jeremaya orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlógún sí ìkejìdínlógún ó ní ẹ kó ẹrù yín jáde ó ní ẹ̀yin olùgbé ìlú tí a dọ̀tí. you the that dwell in the city that was there. ó ní sí èmi ó gbọ̀n yín jáde. he said and I will shake you out. àṣà àti kọ́ wípé gbogbo gígí tí bàbá mi ò bá gbé. everything that my father did. a ó ti gbòǹgbò ti gbòǹgbò. will be up true. ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa. listen to the word of God. a ti fi orúkọ kábùn. a name has to us. èyí tó gbóni gbogbo orúkọ. we ní kí gbogbo ẹ̀kọ́ wọlé ní ọ̀run àti ní ayé àti ní ìsàlẹ̀ ilẹ̀ gbogbo èyí irúgbìn tí ń ṣiṣẹ́ ogun nínú gbogbo ẹni tó ń gbé òmí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù ó yá jáde mo pa á láṣẹ ni nípa agbára dé àjíǹde Kristi mo rán iná síbi tó wà mo rán iná mímọ́ síbi tó wà sínú àgọ́ ara yẹn sínú ilé yẹn sínú iṣẹ́ yẹn sínú okòwò yẹn yẹn mo rán iná síbẹ̀ mo rán iná mi mímọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀dá ọ̀rọ̀ olúwa lórúkọ lọ́rùn àwọn ọmọgun ó yá jáde ó yá jáde ó yá jáde ẹ̀yin irúgbìn yẹn ó yẹ máa jáde lórúkọ Jésù Kristi ó yẹ lana lórúkọ Jésù ẹ̀ lana ó yẹ dínà ó yẹ dínà ó yẹ gbà ìwòsàn ẹgbà ìtúsílẹ̀ ẹ bọ́ lọ́wọ́ irúgbìn náà ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa jésù kristi olúwa wa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ó lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún àwọn àdúrà tàbí fún uh, àdúrà ojoojúmọ́. or for daily prayer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 sí orí whatsapp wa on whatsapp fún àwọn àdúrà ojoojúmọ́ daily prayer yóò dẹ̀ dára fún ọ shall be well with you àwọn àdúrà wa mìíràn wà ní orí youtube our prayer is on youtube prophet Ṣẹ́gun Adéníran prophet Ṣẹ́gun Adéníran olè ọ́fíìsì àwárí wa lórí youtube you search us on youtube subscribe you subscribe mo rọ̀ subscribe wàá máa rí tí àwọn mẹ́sẹ̀gì yẹn máa máa wàá máa rí wọn ní gbogbo ìgbà bẹ́ẹ̀ dẹ̀ ni kò share rẹ̀ and you share it àwọn àdúrà yẹn you share the prayer with some people. and I pray. for those people that they are sharing this spirit. dọ́bí no matter how far your benefactor is. mo ní yóò wà orí lórúkọ Jésù. I said we will locate you in Jesus. gbọ́ the palace that you have lost your glory. olúwa ń jà wọ́n bẹ̀ yóò the Lord will fight and recover your glory. lọ́dún ìwà this year you will have what you will use for your glorification. bẹ́ẹ̀ dẹ̀ la rí so shall it share rẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. share it with other people. wàá dẹ̀ ní ẹ̀rí ńlá. and you will have a great testimony. ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. it is so in Jesus name. Jésù ni Olúwa.